Girl, no one come over the ojúmọ́ fún tòní akínyìn ẹ̀kú ojúmọ́ ẹ̀ káàárọ̀ ṣó ti dé ṣó ti bẹ̀rẹ̀ ṣó ti bẹ̀rẹ̀ ṣó ti dé. akínyìn ẹ̀kú ojúmọ́ ẹ̀ káàárọ̀ ìdánlọ́rì níkànnì bàbá ìkànnì crest ninety one point one fm nìbàdàn ní àyìn ó yá mi ò ní fi yẹn ṣàwátì adéolúgbòyègà bbr tó jẹ́ olóòtú fún ètò yìí gangan olúṣọlá alábí mr dialogue ló kọ tèmi jẹ́ àdìgún òòṣà ìjọba sport káàkiri àgbáyé káfàtà ọ̀gá ńlá sport ẹ̀yin tí a ní gbòòrò ayé one love kò ní bàjẹ́ kí lẹ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ ní pàtó ṣé fóònù tó ní fm òun mo fi ń dún sí ń létí ni àbí kátìp dẹ̀kẹ́ ni ṣé ilé epo lẹ ti ń gbọ́ ní àbórí ọ̀kadà àbí inú mikra lẹ́yìn wà ó yẹ ẹsikẹ ẹni hangu tó bá ti ká yín mọ́ ẹ jẹ́ mọ̀ níwà yìí wípé ìjọba sport one ó tún ti wọ̀n láì kátúnjọmọ́ láǹfààní bákan náà kátúnjọmọ́ farabalẹ̀ jára wa sí bẹ́tà bí nǹkan ṣe ń lọ bó ṣe ń bọ̀ lágbo eré ìdárayá ó yá láti bẹ̀ tún ti láǹfààní àti wà online lórí péjì wa ní facebook lọ ẹ mọ̀ bọ̀ ńbẹ̀ crest ninety one point one fm kọ́má ìbàdàn crest ninety one point one fm kọ́má ìbàdàn lẹ́ẹ̀fi wà kàn lórí péjì lọ́hùn bẹ́ẹ̀ bá ti láǹfààní àti rí i ẹ mọ drop comment yín síbẹ̀ ẹ mọ kílíkì like kí ẹ tún mọ share rẹ̀ kó mọ ló béèrè. ó yá láti bẹ̀ tá a bá ń sọ nípa ìdíje ti ajílété football league eléyìí tí wọ́n ń láǹfààní àti mọ̀ gbá nílùú Ògbómọ̀ṣọ́ lọ́hùn nípínlẹ̀ Ọ̀yọ́ wa ní àyè pàápàá tó bá di aago méjì ọ̀sán ẹ̀ nígbẹ̀rẹ̀ favours fc lónìí àti kọtí diamond fc bákan náà wọ́n jọmọ láǹfààní àti mọ̀ wọ làkàdí icon football club àti ògo ẹ̀rí fc lónìí èyàn di aago mẹ́rin gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn pápá ìṣeré sọ̀hún high school ti ń bẹ ní kúyẹ̀ lọ́gbọ̀mọ̀ṣọ́ lọ́hùn òun ni wọ́n ti mọ láǹfààní àti mọ̀ gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn òyà mi ò ní fi yẹ́ leon leandres messi bàbá tiago ẹlẹ́sẹ̀ rọ́bà nìyẹn kíngí kíngí kẹ́ńgẹ̀ kẹ́ńgẹ̀ lm10 àgbàwo káfàtà mọ́là wà. torí pé lánàá Inter Miami lánàá yìí kan náà àwọn náà tún láǹfààní àti ní wọ́n láǹfààní àti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ lánàá bó o ló ṣe jẹ́ bó o ló ṣe jẹ́. nígboro lọ́wọ́ yìí ohun táwọn èèyàn sọ ni pé Messi bàbá Thiago ẹlẹ́sẹ̀ rọ́bà wọ́n níṣẹ́ gbọ́ fíríkìkì tàná yìí wọ́n ló kọjá bẹ́ẹ̀ torí àgbà fíríkìkì ni gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn two one ni wọ́n láǹfààní àti gbá. nígbà tí ikọ̀ ti ń tà Miami lánàá tí wọ́n láǹfààní àti mọ̀ gbéná wojú ikọ̀ ti Cruz Azor ṣé ẹ mọ̀ pé lọ́sẹ̀ yìí bákan náà mo láǹfààní àti sọ fún yín wípé David Beckham ó ti já mọ̀ pé ó ṣeé ṣe kí Messi mọ̀ láǹfààní àti play géèmù yìí àmọ́ lánàá ó wá láǹfààní àti play ọgbà ìfẹsẹ̀wọnsẹ̀ náà lóru àná mọ́jú èní ni gẹ́gẹ́ bí nǹkan ti lọ nìyẹn ti tibẹ̀ yẹn òun yá láti bẹ̀ eré tètè mọ̀nà wá Frenkie de Jong Ronald Arao àwọn méjèèjì wọ́n ti láǹfààní àti pẹ̀lú wọn tá a bá ń sọ nípa list àwọn tí ó jẹ́ pé wọ́n ṣeé ṣe àti gba captain band nínú ikọ̀ ti Barcelona gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ torí pé lọ́wọ́ yìí Xavi Hernandez ẹni tó jẹ́ olùkọ́ni káàfàtàmọ́là fún ikọ̀ ti Barca lọ́hùn ohun tó náà sọ ń tiẹ̀ ni pé àwọn ọmọ láǹfààní àti máa fi àfojúsùn àwọn tí captain bank tó bá tọ́ sí nínú ikọ̀ náà gẹ́gẹ́ bó ṣe wí. òòyà mi ò ní fi yẹ́ sàwátì Mikel Arteta olùkọ́ni káà fàtàmọ́là nìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal oníṣègbọ́ ọ̀rọ̀ nípa Thomas Partey ṣe rí bọ́ọ̀dọ̀ sí ń lọ yóò sì láǹfààní àti wà pẹ̀lú wa ni o gẹ́gẹ́ bó ṣe jẹ́ ṣe mọ̀ pé ńgbà kan àtúnyọ̀lẹ̀ gbọ́ pé Saudi Arabia ikọ̀ kan lọ́hùn-ún fẹ́ láǹfààní àti gbé òun náà àmọ́ lọ́wọ́ iná Mikel Arteta àjọgbà àjọgbà ni gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ ìpè gbé agbábọ́ọ̀lù Manchester City wọ́n ní àfẹ́ owó tó ń lọ bí hundred million euros tẹ́ gbé dání eléyìí tí ikọ̀ ti Paris Saint-Germain tán gbé wá ni láti wá gbé Bernardo Silva agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City lábẹ́ ìdarí Joseph Guardiola wọ́n láàfẹ́ wọ́n ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ dáadáa owó tẹ́ gbé dání kìí ṣe gbókéré o àmọ́ àkànnífẹ́ àti yọ̀ǹda rẹ̀ ni bẹ́ẹ̀ sì rèé ikọ̀ ti Barca bákan náà àwọn náà tún láǹfààní àti gbẹnu sí Bernardo Silva kan tún gbé ṣé ẹ mọ̀ pé ńgbà náà lọ́hùn wọ́n ti láǹfààní àti gbé Ilkay Gündogan wọ́n tún fẹ́ láǹfààní àti wá gbé Bernardo Silva lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ lágbọ̀n tibẹ̀ yẹn lóní belenja nìyẹn lóní belenja pàápàá láti bẹ̀. ikọ̀ ti PSG ikọ̀ ti Paris Saint-Germain wọ́n ti kéde pé lọ́wọ́ yìí Kylian Mbappe Kylian Mbappe ló tì wọ́n ní àyè ń bẹ fún láti máa lọ láti máa lọ sínú ikọ̀ ti Madrid ni o gẹ́gẹ́ bá a ṣe ń yọlẹ̀ gbọ́ ṣáájú gbà náà wọ́n ti wá láǹfààní àti kéde àwọn squad wọn eléyìí tó fi mọ́ gbá ìdíje club fundraise lókè òkun lọ́hùn ara wọn la ti rí Kenan Navas ń bẹ tó jẹ́ àmúlé Kenan Navas wà ń bẹ Gianluigi Donnarumma Alexandre Letiele àti Luis Mokwes gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn defenders bákan ẹ̀wẹ̀ lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn Akrab Hakimi wà ń bẹ Brewster Kimpembe Milan Skriniar Marquinhos Juan Barnett Luca Hernandez labi kuzawa sheriffington midfielders bákan náà lọ́wọ́ àárín lọ́hùn ẹ̀ta mbappe wà ń bẹ̀ ẹ̀ta mbappe wà ń bẹ̀ manuel ugarte marco verratti fabian ruiz marco asensio danilo pereira vintia renato sanchez carlos sola zaire emery àti nu anẹ̀mínà attackers bákan náà lọ́wọ́ iwájú lọ́hùn òyàmí onífíyà sàwátì lema junior da silva wọ́n jọ wà ń bẹ̀ ni bákan náà ẹ̀wẹ̀ ugo èkìtìkè ara wọn náà ni gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn gbàgbàgbà láti bẹ̀ ẹjẹ́ tún lọ sínú kan ti bahamunich ọ̀rọ̀ nípa Kai Walker Kai Walker agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ọ̀rọ̀ rẹ̀ báyìí nínú kan ti bahamunich ó ti ń fa wàhálà o pé kí ló fà á ẹ̀jẹ̀ ń já yín tán a ti mọ̀ pé lọ́wọ́ iná ìyípo ẹgbẹ́ agbábọ̀lùbà Munich wọn ò tí ì láǹfààní àti gbé torí wọ́n sì ń sọ lọ́wọ́ ni pẹ̀lú Joseph Guardiola àti ikọ̀ Man City gangan àmọ́ ṣáájú ìgbà náà àwọn tí wọ́n jẹ́ àgbààgbà jẹ̀ṣẹ́bì nínú kan ti bá Munich lọ́hùn àwọn bíi Thomas Muller àti Mané Neuer lẹ́yìn ń pè ní Mané Neuer àwọn méjèèjì lọ́wọ́ yìí ohun táwọn ń wò ni pé ṣe rí àwọn upper hand tá fẹ́ mọ̀ fún ka ìwọ́ kàwọn ní kò lè bẹ́ẹ̀ torí àwa gangan la tulẹ̀ Allianz Arena bí ò bá mọ̀ ẹjẹ́ ń tètè mọ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ nípa Sadio Mane láti lọ sí Saudi Arabia lọ́hùn ó ti ń wọ̀ díẹ̀díẹ̀díẹ̀ àkọ́kọ́ mbẹ̀ ni pé ikọ̀ ti ba Munich wọ́n fẹ́ láǹfààní àti tà ẹlẹ́ẹ̀kejì bákan náà Sadio Mane kò fẹ́ lọ ó fẹ́ dúró láti jà fún àyè rẹ̀ àmọ́ ó lóun ti gbà báyìí o òun ti gbà báyìí láti lọ sínú ikọ̀ ti Saudi Arabia láti lọ sínú ikọ̀ ti Al-Nassr ní Saudi Arabia gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn lágbọn tibẹ̀ yẹn lóní pápápá lóní pápápá Romelu Lukaku ọtúba lamba agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ṣẹ́ẹ̀rí Lukaku lọ́wọ́ yìí òun àti ikọ̀ ti ń nǹkan kan ń bẹ tẹ́ẹ̀mù lábẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ńlá àǹfààní àti jayín Lukaku ọkàn rẹ̀ wá sí Chelsea mọ́ wàláhì ìṣẹ̀dá ń gbọ́ ó sì fẹ́ dúró sínú kọ́ńyìn ẹ̀ ó sì fẹ́ dúró sínú kọ́ńtínítà mìíràn ṣùgbọ́n ẹni tó jí ààrẹ káàfà àtàmọ́là fún kọ́ńtínítà mìíràn mò ń sọ nípa ta ni Steven Zhang ni ó láwọn ò fẹ́ àwa ti pinnu pé lọ́wọ́ yìí ikọ̀ ti jẹ́sì lọ́ọ́ ti lọ gbá sáà tó ń bọ̀ lọ́hùn gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn gbogbo jẹ́sì mi ò ní fi yín sàwátì ọ̀rọ̀ nípa Moses Kaseido Moses Kaseido agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Brighton and Hove Albion ṣé ẹ mọ̀ pé lẹ́nu àìpẹ́ yìí bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ẹ̀yin náà láǹfààní àti fẹ́ gbé ọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó ló fà á tí kì í bá ṣe pé ọ̀rọ̀ owó ló fà á yìí kọ tí chelsea di àsìkò yìí wọn bá ti láǹfààní àti gbé Moses Caicedo àmọ́ n ta tún yọlẹ̀ gbọ́ ni pé kọ́sẹ̀ yìí ó tó tán àwọn tí wọ́n jẹ́ alákòóso bámbam nínú ikọ̀ ti Chelsea pẹ̀lú ikọ̀ ti Brighton bákan náà wọ́n tún jókòó láti forí okòó sọ̀dúnrún nípa Moses Caicedo gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn lágbọ̀n tibẹ̀ yẹn lónípàpàpà ó yẹ mi ò ní wẹ́ẹ̀tì samuel títì agbábọ́ọ̀lù kan ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú kọ̀tí báṣà ń gbà kan rí torí pé lọ́wọ́ yìí ó ti lọ sínú kọ̀tí líìlì nínú ìdíje french league pẹ̀lú free agent free agent òun ló bá débẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ ti mọ̀ pé lórí ètò yìí mo mọ́ láǹfààní àti mo fi àyè lẹ̀ láti sọ pé a fẹ́ ṣe àwárí àwọn ògo lẹ́sẹ̀ bọ́lọ̀ ti ń bẹ̀tẹ̀ mi wá a gbìyànjú àti lo bí ọgbọ̀n tàbí bí ogójì ìṣẹ́jú lórí ètò láti ṣe ọ̀rìnkìnìwín àlàyé pẹ̀lú olùkọ́ni àti àwọn disciples wọn tó kó dání àwọn ọmọ ológo ńlá àti ya fọ́tò ṣáájú ètò yìí náà báwa bá ti rí stanti àwa máa ń fọ́ ni ọlọ́mọjà dààmúnú ayé ó yẹ mi ò ní wẹ̀tì ọ̀gbẹ́ni abdulmajid sulaiman àjọṣe ni àmọ́ kì í tí ì ta kù ẹjá fi àyè lẹ̀ fáwọn tán wá láti ìlú ọ̀yọ́ náà ọ̀yọ́mọláfin òjòpá sẹ̀kẹrẹrẹmọdé ọmọ àtibá ẹ máa bọ̀ lórí péèjì wa ní Facebook lọ́hùn torí tẹ́ ẹ bá sí ní péèjì wa ní Facebook lọ́hùn ẹ ní láǹfààní àti wojú àwọn àlejò mi àwa ń rọ àwọn ìjọba àti àwọn tó ń bẹ ní agbọnú ẹ̀ka spọ́ọ̀tù náà ṣe rí àwa ń ti àwo olówó àmọ́ ń táwa nílé léyìí àwa ní pílátífọ́ọ̀mù tá a fi showcase àwọn ògo tí ń bẹ ní grassroots àwa ń bẹ̀ yẹn dákun ẹ já mọ̀ gbìyànjú àti mọ̀ tanná wo àwọn ẹsẹ̀ kùkú náà ògo ń bẹ ń bẹ àárọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtẹni tí wọ́n bá fẹ́ yàn gẹ́gẹ́ bí kọmíṣánná abẹ́yìn nítorí ọlọ́run ògo ń bẹ ń gíláàsì tó dákun ẹ̀ ṣàánú wa àwa náà lè mọ discover àwọn tí a lè mọ rí bí Rafael Nadal Usain Bolt bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́sẹ̀ kùkù àmọ́ bá a bá ti wá ń láǹfààní àti mọ̀ showcase wọn ẹ̀yin náà ẹ mọ̀ láǹfààní àti mọ̀ embrace wọn tẹ́ ẹ bá ti embrace wọn bẹ́ẹ̀ kẹ́ ẹ túmọ̀ invest lé wọn lórí gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lórí ètò fún tòní ó ti gbàlejò wọn àgbáwo ni o tá a bá ń sọ nípa competent coach ní grassroot level lọ́hùn coach Zaccheaus Adéròjú láti Ọ̀yọ́ nìyẹn Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà wọ́n wà lórí ètò yìí àwọn náà jókòó sáàárín awárí disciple kínní disciple kejì mo ní ta ni àwọn wọ́n ní ẹ̀gbọ́n àwọn tẹ̀ ń wò yìí wọ́n lè lé wọ́n lè sá eré kan lé kan tún lé ọkọ̀ bá lórí eré ìyẹn ni pé àwọn tí wọ́n jẹ́ eléré orí ọ̀dàn tó ní gẹ̀ẹ́sì ń pè ní sprinter àti láǹfààní àti gbàlejò wọn àkọ́kọ́ nu obìnrin ẹlẹ́ẹ̀kejì obìnrin ẹlẹ́ẹ̀kejì ọkùnrin ṣẹ́ẹ̀rí obìnrin àkọ́kọ́ yẹn ẹ ti láǹfààní àti gbóhùn rẹ̀ lórí lórí ètò eré tá a ti ṣe interview fún lórí fóònù àwa ni pé lọ́sẹ̀ yìí kàn jọ kán bá wa kírètì àìtórí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ tán bá wa wá àyè kan tán fi wá wọn ní pé a wà ní sátidé Ògúndìpẹ̀ Victoria àwọn náà wà ń kalẹ̀ àti Oyèwálé Emmanuel àwọn náà wà ń kalẹ̀ àwọn méjèèjì ojú wọn kú ojú wọn tutù àmọ́ tán bá dé orí tán bá dé orí ọ̀dàn ẹ̀gbọ́n ẹgbàgbé wọn ó là yín ẹ̀jẹ̀ àmọ́ láǹfààní àti mọ̀ sílẹ̀kúnlẹ̀ fún wa ó yẹ mi ò ní wẹ́ẹ̀tì wílò agbáwo ni fẹ́mi ọlábọ̀dé mr wílò wílò for the money wílò for the eré orí ọ̀dàn ó dúró tán kò gàtà mo kí yín kó ojúmọ́ ẹ̀ káàárọ̀ coach zakios adéròjú ẹ̀ káàárọ̀. akíwákú àárọ̀. ẹ gbóhùn sókè dáadáa. akíwákú àárọ̀ níbi gbogbo tí a ti ń hmm. gbọ́ ètò wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. ṣàlàfíà ni. àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. ṣé máìkì yín jáde tán. <laughs> ó jáde ó ń jáde ṣá. ẹ̀yin lẹ gbóhùn sókè dáadáa akíwa lẹ́ẹ̀kan sí kú ojúmọ́ ní gbogbo tá a ti ń gbọ́ eh, ìkànnì crest fm eh, ninety one point one nìbàdàn nílùú ìbàdàn. kò ní bàjẹ́ ẹ bá ń dá ọkọ yín kẹ́lẹ́ mọ̀ pé tọ ẹ̀yin náà ni o. orúkọ mi ni olùkọ́ni adéròjú sakios láti ìlú ọ̀yọ́. kò ní bàjẹ́ ẹ wá káwọn ògo méjì wá sórí ètò yìí ẹ̀gbọ́n mi ò ní wá yín tì í ẹja mọ láǹfààní àti mọ ṣe ẹ jẹ́ kó gba àpúrúfà náà ṣáà lè tan máìkì àwọn àlejò náà torí ẹ̀yin wọn wá àwọn ọmọ yín àwọn ọmọ wa àyè wà permission to go kò ní bàjẹ́ mo kì í yẹ kó ojúmọ́ arábìnrin Ògúndípẹ̀ Victoria mo kì í yẹ kó ojúmọ́ ẹka ẹ bá súnmọ́ máìkì dáadáa ẹ ti jìnnà sí máìkì ẹ mọ jìnnà sí wa ẹ dákun ó yá mo ń gbọ́ yín mà. ẹ káàárọ̀ sà. àvọ́ ìsìn yóò jáde tó ẹ súnmọ́ tó bí mo ṣe fẹ́. ẹ káàárọ̀ sà. ni. àdúpẹ́. ee voice yóò ti jáde tó. Willow ẹ bá àtẹ́ǹdì sí voice ẹ mike àǹtí mi. ẹ mọ̀ pé ńgbà tẹ́ bá wà ní orí fíìdì náà ẹ̀yin wa ẹ ti wà ní wa báyìí kẹ́ kọ́pẹ́rẹ́tì lókù Ẹ mú kí yẹn kú ojúmọ́ báyìí ni ẹ ẹ Ṣe ma màmá ẹ bá ń dá ọkọ yín mà. orúkọ mi ni Victoria. Victoria ọmọ ìlú ni. ọmọ ìlú akínmọ́rin. àmọ́ ìlú wo lẹ ti wá sórí ètò yìí. ọ̀yọ́. ọ̀yọ́ ọmọláàfin. bẹ́ẹ̀ni. ojú pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà bí ò ní wà yín tì. ẹ̀gbọ́n kejì mú kí yín ẹ ojú mẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ ojú gbogbo tẹsí ń gbọ́ wa. ṣàlàfíà ni. bẹ́ẹ̀ni. orúkọ yín sà. orúkọ mi ni oyèwálé manu. bọ̀dá ìmà ẹ̀yin ni tẹ́ ẹ wá sáré sùkúù wájú tí ẹ sì la gbogbo wa kò dáa ẹ mọ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ mọ̀ bẹ̀rù ọlọ́run mo kí yín kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i yes coach bá a ṣe ṣe lélẹ́yìí ẹ̀yìn àwọn méjèèjì á ti mọ̀ wípé eléré orí ọ̀dọ̀ ni wọ́n jẹ́ àmọ́ ẹjẹ́ á gbọ́ látẹnu wọn ná ẹ̀yìn ọ̀gbẹ́ni Emmanuel Oyèwálé ara nídìí àti bèrè ọjọ́ orí yín á ti mọ̀ pé ọmọ léńjẹ léńjẹ ní ilé ìwé ẹ̀ school báyìí kíláàsì wo lẹ wà. ss two ẹ bá ń gbóhùn sókè dáadáa. ss two mo ẹ ṣe lọ sí ss three ni ní táwọn mi ta máa mú. ss two lè àbáyé going to ss three. yes sir. footballer ni. no. kí lè wá ṣe. sprinter i'm a sprinter. hmm i'm a sprinter ẹ sọ pẹ̀lú confidence. i'm a sprinter sir. òun náà ni mò ń sọ hundred meters àbí one thousand meters. no sir hundred meters. báwo lẹ ṣe bẹ̀rẹ̀. ní ọdún twenty twenty. ok mo bẹ̀rẹ̀ sí ní sáré Hmm. coach sakios ló sì discover mi nígbà yẹn. táwọn àbí ẹnìkejì wọn. àwọn gangan coach sakios. twenty twelve. twenty twenty. twenty twenty lẹ́bẹ̀rẹ̀ bóyá ẹ tẹ̀síwájú mo ń gbọ́ yín. so ní ọdún tí mo bẹ̀rẹ̀ yẹn mo join team coach sakios hmm. nígbà yẹn ni team yẹn múra àti lọ sí lagelu hmm. intersecondary school relays. lagelu secondary school relays nígbà náà. bẹ́ẹ̀ sá ok mo gbọ́ yín. mo dẹ̀ láǹfààní àti tẹ̀lé wọn lọ nígbà yẹn. Hmm. gbadá máa fi dẹ̀ lọ́ta dé a ṣe dáadáa níbẹ̀ tá a gba mẹ́dà oríṣiríṣi pẹ̀lú èmi àtàwọn tíìmù tí kóòtù kó lọ sí bẹ́ẹ̀ ní hmm. ọdún yẹn. Hmm. láti gbà náà nǹkan. mo sì mo ti kọ́ntì ẹ̀ eh, láti gbà yẹn náà mo ti ń ṣe training a sì ti lọ sí oríṣiríṣi àwọn competitions. káàkiri bẹ́ẹ̀ káàkiri. ọmọ ìpínlẹ̀ wo lẹ́yìn. ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ là ń gbé ọmọ Ọ̀ṣun state gẹ́gẹ́ ni. ìlú wo lọ́sùn. Èjìgbò. Èjìgbò ń bì ọmọ Ọ̀ṣun lèmi náà <laughs> ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ pé òkè àti ilé ìwé lẹ̀ ti ń sa eré ẹ join team coach eh, Zaccheaus àwọn parent yín ìyàwó ni wọ́n kọ síbẹ̀ sí ń sáré ṣé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. àwọn nífẹ̀ẹ́ wọ́n support mi gan gbogbo tá a bá ń lọ sí kọ̀míṣẹ́ eh, káàkiri ní outside Ọ̀yọ́ everything gbogbo splash gbogbo àwọn náà rà fún mi gbogbo wa hmm. tí varsity béèrè owó pé à ń lọ síbi kàbí àwọn náà fún wọn fún mi wọ́n support mi gan. wọ́n support yín gan àwọn parent yín kọ́wọ́ tì yín lẹ́yìn kì í ṣe pé wọ́n ní kẹ́ ẹ mọ̀ ṣe wọ́n dúró tì yín tán wọ́n dúró tán wọn ò ga tán àbí kò ní bàjẹ́. àtìgbà tí ẹ ti wá ń sá eré yìí ẹlẹ́ẹ̀gba mẹ́dà kan ní Lágelú intersecondary school competition gbà yẹn mẹ́dà wo ni. eré ta sá níbẹ̀ yẹn pọ̀ kan torí eré oríṣiríṣi la sá ń a ní four by one four by two oríṣiríṣi hmm. so níbi four by one àwọn ọkùnrin a gba silver medal àwọn obìnrin gba ọlọ́pàá obìnrin náà gba pé àbí silver àbí gold mi ò rántí hmm. dáadáa nítorí ó ti pẹ́. ó ti pẹ́. ok gold làwọn obìnrin yẹn gbà. gold làwọn obìnrin gbà ẹ̀yin gba silver. bẹ́ẹ̀ sàn. lẹ́yìn eré ti Lágelú yìí ẹ tún láǹfààní àti sáré mi títí di èní àbí kò ṣeré tẹ sá. asáré màá mo ti lọ ní January a lọ sí aláǹfààní àti lọ sí NSFF NSSF hmm. National School Sports eh, Trials hmm. fún àwọn ọmọ tó ṣì wà ní school so mo láǹfààní àti wọ final so bọ̀ trials ni kò sí gift yẹn kan bẹ́ẹ̀ hmm. so wọ́n dẹ̀ mú àwọn tí wọ́n fẹ́ mú bọ̀. wọn ò mú yín bẹ́ẹ̀ ni ó ní ntọ́lọ̀ fẹ́ fi ṣe ìgbà tí wọn wá mú yín torí pé trials wọn ò mú yín ṣé inú yóò bàjẹ́ ńgbà náà. <laughs> inú mi ò bàjẹ́ torí ẹ̀kọ́ gidi ló kọ́ mi ìgbà tí mo débẹ̀ mo rí pé ọ̀yọ́ táwa wà àmọ́ tí exposure yẹn ò sí dáadáa ìgbà tí mo débẹ̀ mm. mo ẹ̀sẹ̀ rí i pé àwọn ẹgbẹ́ tèmi tẹ́gbẹ́ mi fi ń sá ó ti fẹ́ máa sá stop a ní ẹ̀wọ̀n ó ti ó ti fẹ́ máa sá sọ̀bì eleven ó ti fẹ́ máa sá bi ten seconds èmi sì mo sì ń sá bá bi twelve points kíní kan hmm. ó wá ó jẹ́ nǹkan tó wá encourage mi kan pé mo ti mo wá gbà tí mo dé padà láti ibẹ̀ mo wá ti bẹ̀rẹ̀ sí mo tún increase training mi gan pé à àwọn ẹgbẹ́ mi ti kọjá sí ibi tẹ́mi kan èmi náà gbọ́dọ̀ mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ train kémi náà nípa gbọ́dọ̀ múra sí i hmm, kò ní bàjẹ́ èèyàn máa ní role model ṣe mọ̀ bẹ́ẹ̀ èmi báyìí mo ní role model kò sí sákíọ̀sì role model mi nídìí iṣẹ́ pé kìnìún hàn náà ẹ̀yin gẹ́gẹ́ bí eléré orí ọ̀dàn ta ni role model tiyín. role model mi Usain Bolt ni role model mi. Usain Bolt ni role model yín why tó ti jẹ́ role model yín. Ah, nǹkan tí mo ti mo ka nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa Usain Bolt hmm. torí lifestyle gan gbogbo everything ló wà ó wà encourage gan torí Usain Bolt ṣe wà yẹn ó ó jẹ́ nìkan tẹ́ pé ó ó ó ó consistency ẹ̀ ó ó wà gan. ó ń ṣe déédéé bẹ́ẹ̀ ni sà so ó train fún four years. Mm kó tó máa sá nine points tó ń sá yẹn tó fi tó gbogbo tó fi gba world record tí gbogbo ayé fi mọ̀ mo máa rò pé àìmí tí mo ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láàrin ọdún mélòó pé èmi náà lè ṣe jù báyìí lọ pé mo ṣe bóòtù kan tó jẹ́ role model mi gan four years lòun náà fi change hmm. so òun ló fún mi lẹ́kọ̀ọ́ judgement àti lifestyle mo ṣe bóòtù dẹ́ jẹ́yàn tí gbogbo èèyàn mọ̀ pé ẹni tó tó tó lámì tó lámì làkà ni. ẹ tí wọ́n gbà fún dáadáa ẹ̀gbọ́n mi ò ní wá yín ti ó sì ń bóòtù ní role model yín àti gbà àti gbọ́ ìyẹn ẹ̀gbẹ́ kan now kí ni àfojúsùn yín nídìí eré orí ọ̀rọ̀ lẹ́ńsáì kí ah. ni target yẹn gangan. àfojúsùn mi lójoojúmọ́ ni pé èmi náà fẹ́ mo fẹ́ mo fẹ́ wà lára àwọn national team tó ń sáré tó ń represent Nigeria yìí hmm. torí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mú ẹ eh, mo fẹ́ mú respect wá sí Nigeria fún Ọ̀yọ́ state àti hmm. fún Ọ̀ṣun state hmm. torí ẹ eh, ká fi ká ẹza for example tó bi Amúsàn ọ̀pọ̀lọpọ̀ respect ló mú wá fún Ògùn state ní ìsìnbà gbogbo ayé ló mọ̀ pé Ògùn state ló ti wá ó sì mú èmi náà fẹ́ mú respect yẹn wá sí Nigeria mo dẹ̀ fẹ́ mú wá sí Ọ̀yọ́ state. lágbára Ọlọ́run Ọlọ́run ó bù àmú wá sí mi ẹ eh, mùsùlùmí ni àbí christian kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọlọ́run ṣe yóò dìrọ̀rùn. ìbéèrè tọ̀dọ̀ tí kò tí ì tán gẹ́gẹ́ bí eléré orí ọ̀dọ̀ tó jẹ́ ọmọ léńjẹ léńjẹ kí ni ẹ̀ expect lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ẹ̀yin tẹ́ ń bọ̀ tẹ́ wà ní grassroot lẹ́sẹ̀ nǹkan ta nílò látọ̀dọ̀ àwọn ìjọba ni pé láti ọ̀yọ́ táwa ti wá kò sí competition kò sí constant competition ara ní ọdún yìí ní ìsinmi competition ẹ̀yọ̀ kan náà ṣẹ̀ṣẹ̀ a need competition àtàwọn trials tó máa serve as hope fún àwọn ọmọ tó ń bọ̀ àtàwọn hmm. sprinter torí wọn encourage uh, sprinting eh, stuff ní Ọ̀yọ́ state wọn encourage rárá so a need competitions àtàwọn trials tó máa fi fún àwọn ọmọ yìí ní hope pé à ah, future sí wa nǹkan tá à ń ṣe. kọ́mọ́kàn ṣe pé wọ́n kàn mọ́ ṣe lábẹ́lẹ́ sá ẹ nídìí ìjọba kán bójútó wọn dáadáa kán lè ṣèwúrí fún wọn kò ní bàjẹ́ ẹ jẹ́ n kúrò ní wíńgì tọ̀dọ̀ tiyín ẹ mọ̀ pé orí eré eré orí ọ̀dọ̀ náà máa ń ní nọ́mbà one number two number three àbí ẹ kàn fún wa láwọn lọ́jìkì ọ̀kan ìmọ̀ pé àwọn àwọn òmùọ̀ kankan tíya one and two three yẹn ṣó máa ń ní í ṣe pẹ̀lú bí yẹn ó ṣe sáré tó. ẹ tó bá jẹ́ relay race àwọn lanes kan wà tó wà favourite tó bá jẹ́ hundred meter ni kò sí lane tí hàn wà tẹ̀ pé speed ni ó determine Hmm. ẹni tí ó gbé first. tọ́yà fèrè léèrè sí ni speed wo ló da ẹja mi tán in case tí wọ́n bẹ́ sin kankan ládùúgbò àtọ́ máa fèmí náà sí ń lọ target number kan <laughs> ó yẹ gbé mi débẹ̀. ní èrè léèrè sí àwọn àwọn ìbá bíi lane three four hmm. five àwọn lane yẹn sì da. wá nǹkan. wọ́n àyẹ̀ náà da fún àwọn tó ẹ pé tí òun tẹ̀ pé wọ́n ní speed tọ́ sí ìrẹ́pẹ́ basic exchange wọ́n sì make sense hmm. tọ́ máa kò sí lẹ́yìn tí ò dàbọ̀ ó kẹ̀lé five six four yẹn àwọn sì ó wà favourable ó dà kò ní bàjẹ́. ṣé fi àyè lẹ̀ fáwọn journalist pàápàá jùlọ àwọn sport journalist akọ̀ròyìn akàròyìn lédè tẹ̀lé ìdárayá láti mọ̀ kàn sí gba details yín lọ́kọ̀ọ̀kan èjì ṣé fàyè lẹ̀ fún wọn. bẹ́ẹ̀ sàn ẹ ṣúọ ẹ ti promise mi o kò ní bàjẹ́. sáwọn ẹbí yín gbà tẹ́ ń bọ̀ lórí ètò sáwọn náà fọwọ́ sí kẹ́ ẹ lọ. àwọn náà fọwọ́ sí àwọn gan ló fún mi ní owó ọkọ̀ àti gbogbo nǹkan tí mo ní. àti gbogbo tẹ́ ẹ tún lò bọ́lọ̀ ti ń bẹ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run lágbára ọlọ́run ẹ débi tẹ́yìn náà tẹ́ ẹ mọ̀ náwó sí pé ẹ gbà ẹ̀yin lẹ mi tí ibi kìí ṣe pé mo fi ṣe awo ọkùnrin sọkùnrin o àmọ́ lójúlójú náà ń wò mí ó dà pé ń bẹ lójú wọn tán àjọfẹ́ sọ wọn kì í sáré yà sọ́dọ̀ bọ̀dá Emmanuel ẹ jẹ́ n bọ́ sọ́dọ̀ àǹtí mi Victoria Ògúndípẹ̀ mo kí yín ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. ẹ káàárọ̀ sà. ẹ bá ń súnmọ́ máìkì dáadáa. ẹ kú ètò sà. ẹ ṣé màmá orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ògúndípẹ̀ Victoria. láti ìlú. ìlú Ọ̀yọ́. ó dà pàápàá ẹ jẹ́ eléré orí ọ̀dọ̀ náà. bẹ́ẹ̀ ni sà. bó o lẹ ṣe bẹ̀rẹ̀ ìgbà tí mo wà ní JS1 2018 okay. a máa ń ṣe inter sports hmm. so coach wá síbẹ̀ lọ́jọ́ yẹn okay. bóyá wọ́n tẹ̀lé ọ̀rẹ́ wọn wá níṣẹ́ àmọ́kọ́ tán wá ṣe hmm. ọjọ́ yẹn a wá sá hundred meter mo ṣe first hmm. relay first hmm. so àtibẹ̀ ni wọ́n ti pè mí tí wọ́n ti bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní pé àwọn fẹ́ mọ àwọn parents mi Hmm. so mo mú wọn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi àtìgbà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní train mi títí di àkókò yìí hmm. gbà tí àkọ́kọ́ train a bẹ̀rẹ̀ àkọ́kọ́ lọ sí Lágelú twenty eighteen láti bẹ̀rẹ̀ a ṣe dáadáa níbẹ̀ a gba gold medal hmm. oríṣiríṣi eré tá a sá àwa la ń win a tún tẹ̀síwájú ó tún di two thousand and nineteen a tún lọ sí Lágelú mi bẹ́ẹ̀ a tún win níbẹ̀ bá a tọ́ ya mo lọ sí Èkó fún nssf. ok ọdún wo nìyẹn tèkó yẹn. twenty twenty. ok yaba tech. Hmm. so hundred meter mo ṣe first two hundred meter second. Hmm. so labatẹ̀kì yẹn wọ́n mú mi bọ̀ wọ́n ní pé àwọn máa létà pé àwọn máa pè wá bọ̀ àgbọ̀n hmm. kankan láti bẹ̀ mọ́. ẹ gbọ́n kankan lásìkò yìí bẹ́ẹ̀ni bóyá wọ́n ti gé etí àwọn tí wọ́n wà ní gbọ̀nù lọ òun náà ṣe gbọ́n kankan wọ́n ò dẹ̀ pè yín di àsìkò yìí. mo ń gbọ́ yẹn tẹ̀síwájú. a tún tẹ̀síwájú a lọ sí Òṣogbo. Hmm. second edition sekirat àwọn sekinat olókùngbòye mò ń gbọ́ yín. Hmm. Hmm. àwọn ìníbẹ̀rẹ̀ náà níbi hundred meter two hundred meter àti relay àwọn náà làwọn àdẹ̀gbà gold medal àti certificate. àwọn náà ní pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ pé àwọn máa jẹ́ ká gbọ́ àwọn náà jẹ́ ká gbọ́ ẹni sí láti gbà yẹn wọn tún get back sí yín láti fún yín ní nǹkan tó tọ́ sí yín pẹ̀lú ipò tẹ́ gbé wọn ò get back sí títí di àsìkò yìí ẹ tẹ̀síwájú mò ń gbọ́ yín gbà tó di ọdún twenty twenty two. twenty twenty two. bẹ́ẹ̀ni a padà sí. mo ń gbọ́ yín mọ̀ twenty twenty two ó yá. a padà sí Lagelu. Lagelu competition ben. mi again. bẹ́ẹ̀ni okay. àwa náà la win a win bí hundred meter. Hmm. torí eré yẹn ò pọ̀ mọ́ nígbà yẹn wọ́n ti wọ́n ti yọ àwọn erékùn bẹ́ẹ̀ hundred meter nìkan la láǹfààní àti sá. okay so a win níbi bẹ́ẹ̀ náà. Hmm. bàtọ́ ya a lọ sí Ogun State. okay hundred meter hmm. mo wọ final bọ̀ níbi final yẹn wọn padà mú mi mọ́. kí ló fà á ó ṣàyọ lọ́n ṣá. bẹ́ẹ̀ni. ọ̀dà ọdún yìí wá ń kọ́ṣẹ́ láǹfààní àti sáyé lọ́dún yìí. bẹ́ẹ̀ni january yìí náà la lọ sí Ògùn state. Ògùn state tẹ́ ń sọ yìí ọ̀dà bí nǹkan ṣe jẹ́nu ìrìn àjò yín nù. bẹ́ẹ̀ni. àbí kò ní bàjẹ́. kíláàsì wo lẹ wà nílé ìwé ṣé lè wé eh, private lẹ wà ní àbí public tìjọba tìjọba ni ẹ dá ọkọ school yìí akínmọ̀rin grammar school. akínmọ̀rin grammar school ọ̀gbẹ́ni emmanuel ṣe láǹfààní àdárúkọ school yín lẹ́ẹ̀kan. rárá school lẹ́yìn lọ. christ cornerstone model college. christ cornerstone model college ìlú wo ló wà. ọ̀yọ́ ìbẹ̀lẹ̀ yín wà báyìí tẹ fẹ́ from ss two to three kò ní bàjẹ́ àǹtí victoria mò ń gbọ́ yín school ti yín class wo lẹ́yìn wà. ss three. ok ẹ̀yin ti fẹ́ pari báyìí. bẹ́ẹ̀ni. ò dà ẹ wá ń fẹ́ dúró de bọ̀dá ìmọ̀ lẹ́nu géètì <laughs> ẹ̀ pé tẹ̀ bá ti jáde ss three báyìí ti kó òun school ẹ̀ àmọ́ etí kan wá jọ ìyín náà àbí kò ní bàjẹ́ àwọn òbí yín méjèèjì ṣé wọ́n láǹfààní àti ṣé wọ́n nífẹ̀ẹ́ sí ní ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti eré orí ọ̀dàn. wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n dẹ̀ support. wọ́n support yẹ. bẹ́ẹ̀ni. dáàdi support ni àbí mọ́mì ló support. àwọn méjèèjì wọ́n support yín ta ló máa ń hèlì yín jù náà méjèèjì mọ́mì ni. àwọn méjèèjì náà ni. wọ́n máa ń hèlì yín jù kì í ṣe mọ́mì nìkan. kì í ṣe mọ́mì nìkan méjèèjì. ó dà ó dà mo ti gbọ́ ẹja bọ́ sórí ẹni tó jẹ́ role model tí nítorí àti gbọ́ role model ọ̀gbẹ́ni Emmanuel ta ni ẹ̀ ń wò bí aláwòkọ́ṣe nídìí eré orí ọ̀dàn yìí. Tóbi Amúsàn. Tóbi Amúsàn ọmọ ìpínlẹ̀ Ògùn ni role model yín. bẹ́ẹ̀ni. why tẹ̀sí choose as role model. torí láti ibi tó ti bẹ̀rẹ̀ hmm. òun náà òun àwọn náà tètè rọ́ ọ́n hmm. so. ó hmm. ti yé background yín fẹ́ jọra wọn àbí bẹ́ẹ̀ni. òun lẹ ṣe rí pé tọ Tóbi Amusan ó dà pé jẹ́ kí n fọ́lù pátà tiwọn náà tó tó fọ́lù ká lè jọ dókè àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. ó dà kò ní bàjẹ́. àfojúsùn yín nídìí eré orí ọ̀dàn kí ni tẹ́ ẹ fẹ́ dà kí ni tẹ́ ẹ ń lé kí ni tó ń lé yín. èmi náà mo fẹ́ jẹ́ èèyàn mo dẹ̀ fẹ́ bírèkì rẹ́kọ̀dù Ọ̀yọ́ state àti Nàìjíríà. ẹ fẹ́ jẹ́yàn nídìí iṣẹ́ yìí ẹ sì fẹ́ bírèkì rẹ́kọ̀dù lọ́yọ̀ state àti Nàìjíríà lápapọ̀. bẹ́ẹ̀ni àfojúsùn yín nù bẹ́ẹ̀ ṣe break rẹ́kọ̀dù tẹ́sí di àmúyangàn fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Nàìjíríà lápapọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. kò ní bàjẹ́. ìbéèrè kan bẹ tí ọkàn mi fò tí mi ò béèrè ọ̀gbẹ́ni lọ́wọ́ ọ̀gbẹ́ni Emmanuel torí gbogbo ìdáhùn sí ìbéèrè yín láńláǹfààní àti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ bọ́dọ̀ tí ń bẹ tẹ́mi ẹ̀ wà. gbogbo ohun tí ó bá yẹ káwọn oníròyìn mọ̀ ń pa yín là á bẹ̀rẹ̀ sí ní ń kọ bá a bá ti parí ètò ìtàn. ẹ gà lágbára Ọlọ́run bí ìjọba ò bá tiẹ̀ wúbi tẹ́ ẹ wà àwo màá tẹ̀ka wá ní tiwa wò ràn yàn bá lówó lọ́wọ́ a ní platform láti fi showcase. ọ̀gbẹ́ni Emmanuel mi ò rántí àti bèèlè ẹ̀kan bó o lẹ ṣe ń kó pẹ̀lú ìwé àti eré báwo ló ṣe ń rọrùn fún yín ó fẹ́ ṣe díẹ̀ bọ̀ hmm, mo ń try torí school wa hmm. fall. la man, ń jáde mo dẹ̀ tún lọ sí extra lesson hmm. so bá bi seven mo máa délé bá bi six or seven so tí máa ti délé màá tún màá tún train. bọ́lá ṣe ń train lálẹ́. no bi six mo máa ń délé láti kíní so màá train bá fún bá bi thirty minutes tí máa ti parí normal jog àti àwọn stretching yẹn màá tún lọ sínú ilé màá ṣe àwọn normal stretching ṣe pé so tí máa tún wá tó parí òun màá tó ṣe pé màá gbá assignment màá kàwé tó fi mọ́ gbogbo gba exam test tí mo ń ṣe nìyẹn àwọn ìgbà mi gan wà tẹ pé àwọn ní competition tẹ pé màá nídìí láti miss school but má hmm. ti dé padà màá try láti recover but mi jẹ́ kí sport yẹn pé mi jẹ́ kó kó affect ìwé mi náà tó gbogbo hmm. gbọ́dọ̀ jọ máa lọ ni. ó gbọ́dọ̀ jọ máa lọ ni Ọlọ́run gbòyìn lórí sókè àǹtí Victoria bó lẹ́yìn náà ṣe ń ṣe ẹ̀kọ́ yín àti eré tí ò lè kọlura wọn. tẹ́lẹ̀ ó le fún mi díẹ̀ hmm. láti máa ṣe training kí n dẹ̀ máa lọ sí school bọ̀ nísìnyí tí mo ti dé ss3 ayé ti wà dáadáa láti máa lọ sí training so training mi ò ti improve ju ti tẹ́lẹ̀ lọ. Hmm, ẹ ti improve gan báyìí gan gidi gidi gangan kò ní bàjẹ́ kí ni tẹ́ ẹ fẹ́ kí ìjọba ṣe ẹ láti ṣàwárí láti ṣe ìkúnlọ́wọ́ fún ẹ̀yin ògo tẹ́ ẹ wà lẹ́sẹ̀ kúkú. a fẹ́ jẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ náà ni hmm. Ọ̀yọ́ state kò sí kankan kò sí training equipment kankan ní Ọ̀yọ́ so tún bá lè ràn wá lọ́wọ́. Tambale bá lè ràn yín lọ́wọ́ kò sí nǹkan èròjà tí yóò fi mọ̀ ṣègbáradì nípínlẹ̀ ọ̀yọ́ kí gọ́ọ̀mẹ̀ntì sọ̀pọ̀tì yín ṣe wá àṣọ pé ẹ ní tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ̀pọ̀tì yín náà ẹ̀yin náà ṣe ẹ fàkọyọ. Ah, tó bá ti sọ̀pọ̀tì wa kò sí wàhálà fàkọyọ. ẹ fàkọyọ kò ní bàjẹ́. ẹ ti gbọ́ látẹnu bọ̀dá wa Oyèwálé Emmanuel àti ẹnu arábìnrin Ògúndípẹ̀ Victoria ìrìn àjò wọn bọ́n ṣe rìn ẹ ti mọ̀ pé ìrìn àjò wọn àti bí ẹ ṣe ń wojú wọn pé ìrìn àjò ọmọ léńjẹ léńjẹ nì kìí ṣe àjò tí ó gùn bẹ́ẹ̀ àmọ́ bí ó ṣe gùn náà ó ní àwọn ipa tó ṣe dáadáa a ti gbọ́ látẹnu ẹnì kíní àtẹnu ẹnì kejì bọ́n ṣe rìn wọn ò wá dárin ìrìn yẹn nìkan wá ní olùkọ́ni tó ṣe tí ọlọ́run fi ṣe atọ́nà fún wọn láti rin ìrìn náà ọ̀dọ̀ wọn láwàá darí kọ báyìí mo kí yẹn kú kalẹ̀ coach adédọ́jú zakios ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. akiwaku kalẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ sókè dáadáa. akiwaku kalẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo mm-hmm. tá a ti ń gbọ́ wa ní káàkiri àgbáláyé. ẹ ti gbọ́n táwọn ọmọ yín sọ. bẹ́ẹ̀ ni sà kò ní bàjẹ́ bá a bá parí ètò tán ìkànnì bẹ́ẹ̀ nú àwọn ọ̀gá wa ń bí tẹ́ bá wa kọ́ léré eh, enoch má kàn ju ọ̀la torí mọ ìgbà míì tí ọkọ̀ bá ti jalè mọ fẹ́ sáré àmọ́ mọ rẹ̀ ra tó bá tẹ̀lé sábì síwòrò lọ́bọ̀ yóò ti ẹ̀jò díẹ̀ ẹjá wo ti ẹjá wo àti mọ̀ ṣe bọ̀ wá àwọn ọmọ yín tó ní gẹ̀ẹ́sì ń pè ní performances wọn látẹ̀yìnwá àwọn méjèèjì kí ni tẹ́ ẹ ní báwọn èèyàn sọ ẹ ẹ sọ gbogbo tí ń bẹ nù yín àti àwọn ìpèníjà tẹ̀yin olùkọ́ lẹ́sẹ̀ gbogbo tẹ̀ ń kojú àti àwọn nǹkan tẹ̀ fẹ́ kí ìjọba ṣe àti ìyà tẹ̀ ti jẹ lórí wọn. ẹ lẹ́ẹ̀kan ṣe akúwakú ojúmọ́ gbogbo tá a ti ń gbọ́ ìkànnì Crest FM ninety one point one FM nílùú Ìbàdàn ẹ orúkọ mi ni akọ́nìmọ̀gbá Cycus adúrójú lẹ́ẹ̀kan sí ẹ ó lè ṣe wa ní kàyéfì pé akọ́nìmọ̀gbá báwo tó ti jẹ́ ti eléré orí ọ̀dàn hmm. ó ṣẹlẹ̀ yìí pé akọ́nimọ̀gbà agbábọ́ọ̀lù gangan ni mí gbogbo àwọn tó bá dẹ̀ ń gbọ́ ètò yẹn máa mọ̀ wọn máa jẹ́rìí sí káàkiri mm. ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá ìlú ìbàdàn ṣùgbọ́n mo jẹ́ ẹni tó yẹ pé mo kó mi fẹ́ kí n rí ẹ̀bùn kó mm. má wúlò torí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo lọ kọ́ ní ilé olùkọ́ni àgbà tá a pè ní federal college of education lọ́yọ̀ special ẹ̀kọ́ tí mo kọ́ ní student be gifted and talented hmm. a máa ń ṣe àwárí àwọn ọmọ tó lẹ́bùn ìṣòro wọn àti ọ̀nà àbáyọ so ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni akọ́nimọ̀gbà yẹn hmm. mo fojú wo kí ló fà táwa náà fi ga níbi irú hmm. yẹn nígbà yẹn then àtẹ̀rẹ́ ṣíṣá hmm. ní iléèwé tí mo lọ Olivet Baptist High School lọ́yọ̀ọ́ mo sáré fún wọn mo gbá bọ̀ but àtayọ so ìyẹn jẹ́ kọ́wọ́ gbà kí ló fà ìgbà tá a parí pa náà di akẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan yẹn láwọ̀ pé ok ìkan tó fà á rèé lè ṣùgbọ́n àti mo bẹ̀rẹ̀ mo láti ṣe àwárí ọmọ kan ní twenty fifteen ṣé ah, ọmọ yẹn ṣáíré ọmọ rí ṣaago ó gùdù gan ó lẹ́bùn hmm. but kò kú bí ó ṣe bí ó ṣe jáde hmm. so mo ní connection pẹ̀lú school kan lọ́yọ̀ nìbàdàn bíbà tí mi fẹ́ dárúkọ torí ọ̀nà fẹ́fẹ́ so òun ń tà láti máa encourage àwọn tó ń sáré hmm. mo láti mú ọmọ yẹn wá fún nígbà yẹn pé kó tà láti help ẹ ọmọ yẹn dẹ̀ sáré ó sáré fún gan lágẹ̀lú àkọ́kọ́ tó kọ́ ṣe ní twenty sixteen she uh, she happened to be the overall gold medal. Mm. so ibẹ̀ ó tún lọ sáré fún wọn ibẹ̀ làwọn Ọ̀yọ́ state ti rí wọn mú lọ sí competition nílọrin àwọn hmm. ui ui la máa ń lò fún competition yẹn hmm. ibẹ̀ náà ti rí ṣé wọ́n láti mọ ọmọ yẹn lọ fún eh, eh, commission táwọn university máa ń ṣàyẹn so wọ́n láti fọmọ yẹn ní scholarship hmm. kó lọ parí ẹ̀kọ́ ẹ̀ ní America but unfortunately ọmọ yẹn lùsì chance yẹn lórí hmm. àwọn ìdí kan pàtàkì so àtìgbà yẹn mo ti ń wọ́nà pé màá ti láti máa ṣàwárí àwọn ọmọ ìbọn ọtọ ọmọ yẹn ọ̀nà tó gbà tó fi ṣubú mo láì láti amẹ́ndì ẹ̀ mo hmm. fẹ́ lọ sí lágelú ẹlẹ́ẹ̀kẹta so ní máa kọ́ ọmọ fún ẹlòmíì mọ́ i will try my best láti máa kọ́ ọmọ lọ láti máa wá school kan ní Ọ̀yọ́ so hmm. bẹ́ẹ̀ ni mo á ń lọ sí secondary school káàkiri ní ọdún yẹn tó bá ti rí wọn bẹ́ẹ̀ ni mo ti ṣe school tí mo kọ́kọ́ lọ yẹn mo lọ sí Bernard mo ràn ọmọ kan bẹ́ẹ̀ náà mo hmm. á lọ sí Akingram bẹ́ẹ̀ tí mo jókòó abẹ́gi tí mo jókòó náà mo tó ti ń sáré so àwọn méjì ni mo rí lọ́dún ẹ̀ tán ṣe dáadáa Hmm. so mo láti pè wọn àwọn parent mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ so mo rí i pé wọ́n support wọn so hmm. láti bẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí ní encourage wọn so wá sí kó lọ síbi ìdíje tó lóríṣiríṣi. káàkiri ẹ já kọ́ mu látọ̀dọ̀ Oyèwọlé Emmanuel àti Victoria Ogundipe kí ni tẹ̀ lè sọ́n pa àwọn méjèèjì. wẹ́ àwọn méjèèjì jẹ́ ọmọ tí ó ní ìfọkànsìn hmm. tí wọ́n dẹ̀ ní ìfaradà wọ́n dẹ̀ wọ́n ní mission so gbogbo nǹkan bí mo ṣe máa ń gbà wọ́n níyànjú wọ́n ń try láti le láti adapt hmm. eh, pàápàá jùlọ lórí ọ̀tọ̀ ẹ̀kọ́ wọn pé mo jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀kọ́ àti eh, eré ìdárayá kò lè kò lè para wọn lára tí wọ́n bá lè tẹ̀lé ìmọ̀ràn àti lànà there is something we do simultaneously tí ó dẹ̀ ní àfẹ́tì hmm. ara wọn so wọ́n hmm. dẹ̀ gbìyànjú láti cope so dẹ̀ ọpẹ́ tí wọ́n á lọ sọ́dọ̀ àwọn òbí wọn bẹ́ẹ̀ni tó yẹ wọ́n sì try so láti mọ̀ sọ pé lóòótọ́ yóò rí bẹ́ẹ̀ Hmm. ṣé wọ́n dẹ̀ gbìyànjú láti mọ sọ́pọ́ọ̀tì wọn. kò sí wàhálà ṣé tá a bá pè fún ìkànnù wọn lórí ètò ẹ láǹfààní àti yọ̀ǹda wọn fún wa pé bí a fún interview pé a tún invite ẹ láǹfààní àti yọ̀ǹda kò ní bàjẹ́ ẹ wá gbìyànjú àti wá pagbo yí wọn ká torí tí èèyàn bá ní ògo ọmọ lọ́dọ̀ èèyàn máa ń pagbo yí ká ni ẹ pagbo yí wọn ká ẹ máa tíra àti máa bomirin kárí àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ń ṣe bọ̀ látẹ̀yìnwá orí olórí kò ní í jèrè iṣẹ́ yín àwa gẹ́gẹ́ bíi sport journalist iṣẹ́ tiwa ni káwa fi platform táwa ní ká fi showcase àwọn ọmọdé àwa sì wọ́n gbìyànjú lóòrèkóòrè láàmú kọ ntónítùmọ̀ nípa wọn táwọn tó kù wá náà ní south west nàìjíríà àti yíká àwọn ìpínlẹ̀ tí ń bẹ nàìjíríà àti lókè òkun tán sì mọ̀ gbọ́ tán sì mọ̀ mọ̀ nípa oyè wálé emmanuel àti Ògúndípẹ̀ Victoria ẹjẹ́ láǹfààní àti ṣí ojú òpó lẹ́nà fáwọn èèyàn tó bá ní ìbéèrè kọ̀ọ̀kan láti béèrè àkàn lè mọ̀ kígbe Messi Ronaldo everyday àwa náà ní àwọn ògo lẹ́sẹ̀ kúkú èmi lè mọ̀ tèmi ó fún wọn àmọ́ platform wà tá a fi showcase wọn. zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one àwọn ojú òpó nìyẹn nígbà tá à ń retí káwọn èèyàn máa pè lọ́kàn òjọ̀kan ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín kí ni tẹ́ ń fẹ́ kí ìjọba ṣe fẹ́yìn olùkọ́ni tẹ́ ń ṣe àwárí àwọn ògo lẹ́sẹ̀ kúkú mọ́ ń bọ̀ ẹ̀kọ́ kan ti wọlé ẹ ló ẹ̀ka tó san orúkọ mi ní ọpẹ́ mi láti gba ẹ̀mú. ọpẹ́ mi láti gba ẹ̀mú ìdí òbí. yes sir. mo ń gbọ́ yín. mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ musa. lọ́wọ́ lọ́wọ́ mi. lọ́wọ́ coach yẹn. ó yá wọn ń gbọ́ báyìí. sọ́lẹ̀ coach àwọn footballers. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ wa náà ni wọ́n ní bẹ́ẹ̀ ni mà. mo fẹ́ kán drop number one kán tó lọ. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ẹ ṣeun kò ní bàjẹ́ ẹ wá já mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni lẹ́sẹ̀ wọn ò kì í ṣe tí ò kàwé o torí ọ̀pọ̀ ló máa ń fojú aláìkàwé wo àwọn grassroots coaches tí a bá ń fi ojú wo àwọn tí kóòchì tí wọ́n wà ní NPFL àwọn líìgì ńlá Nàìjíríà tá a bá fojú kéré àwọn tó ń bẹ lẹ́sẹ̀ kúkú fẹ́ gbọ́ àwọn tẹ̀ ń wò lókè nínú ìdíje NPL àwọn èyí zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one hello mo kí yín ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. ẹ̀lẹ́ ẹ̀kọ́ ètò. orúkọ yín bolẹ̀ ti ń pè mí sá. yẹmínà ta múnukọ ni bọ̀ láti lè fẹ̀ báyìí. o ẹ̀lẹ́ ń bẹ̀ ni o. ẹ yà sà. mo ń gbọ́ yín sà kàfẹ́ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ni o. wọ́n á rí ìrànwọ́ o. àmì jésù. wọ́n á dẹ̀ dìde ọ̀la fún kóòtù yẹn náà lọ́wọ́ o kò ní fún wọn bẹ́ẹ̀ ni ọ̀nà rẹ̀ wọn. àmín àmín àmín ẹ ṣeun gan ẹ ṣeun gan zero seven zero four seven zero zero zero nine one one ẹ ló mú kí yẹn kú ojú mẹ́ káàárọ̀. àlàkóyọdé láti olódò. mo ń gbọ́ yín sà. ẹ àwa bọ́ọ̀lù àwọn àmì sí àwa náà fẹ́ ẹ bá nọ́mbà àti bàbà. kò sí wàhálà ọmọ ọdún mélòó lẹ́yìn sà ọ̀ndà kílẹ̀ ń play ọ̀ndà kílẹ̀ sì ń play báyìí wọ́n dá sí sísà. kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ṣẹgbọ́n wọn ò yọ̀dá nọ́mbà wọn kò ní bàjẹ́. ibi abá ti ń láǹfààní àti mọ ṣàwárí àwòtán sáré tabárí fúbọ́ọ̀lù àná àtúnmú mọ́ àní ká mọ̀ ṣe ìgbélárugẹ àwọn ògo tí ń bẹ lẹ́sẹ̀ kùkù nìṣẹ́ mú kí yín ẹ̀ kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀ ẹ̀ ló. ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ̀ sà. ẹ sọ̀rọ̀ àjẹ péjì. kílẹ̀ forúkọ yín sà. kẹ́hìndé kẹ́hìndé. kẹ́hìndé láti oya mustapha mo gbọ́ yín. wọ́n kọ́ fẹ́ràn kọ́ ju wọn ni pé kọ́ lọ sí ṣéèdì. hello àti jago mi. ohun tó fẹ́ sọ ni pé kán lọ stadium pé wọ́n ra àwọn oògùn ọmọ ńbẹ ìta bá ní ká mọ̀ dúró sí stadium ká mọ̀ rí pé àwọn ọmọ wà ńbẹ ní stadium olùkọ́ni náà kọ́ mọ̀ tiẹ̀ náà wà tán wá tírèènì ńbẹ àmọ́ ẹja bọ́ sí àwọn ìletò ká bọ́ sí àwọn ìgbèríko àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé ìlú Ọ̀yọ́ Ṣakí Ìṣẹ́yìn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn agbábọ́ọ̀lù yí wa ká àwọn ògo yí wa ká ẹja bọ́ sórí ìpèníjà àti tẹ̀ ń fẹ́ kí ìjọba ṣe. ẹ àwọn ìpèníjà tá à ń kojú ni pé fún àpẹẹrẹ irú ọ̀yọ́ táwa ti wá hmm. kò sí facility and equipment. tí wọ́n fi ṣeré ìdárayá dára tí wọ́n fi ṣeré ìdárayá so tàbá fẹ́ jẹ́ kán ní ìgbáradì tó dáa á ní láti kó wọn wá sí irú Ìbàdàn hmm. láti wá tún e-, ìbàdàn èkó abẹ́òkúta so ó máa ń ná wa lówó gan tí ó dẹ̀ sí hmm. sọ̀pọ́tà so a tún fẹ́ kí ìjọba gbìyànjú kí wọ́n encourage grassroots coach Hmm. coaches torí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó lágbára ni iṣẹ́ tó dẹ̀ ní tó kún fún ọ̀pọ̀ risk ni. bẹ́ẹ̀ni so eh, fún àpẹẹrẹ ń sìn lẹ́wọ́lọ́wọ́ tí mo wà yìí mo wà ní ilé eh, akẹ́kọ̀ọ́ tá a mọ̀ ní sí NIS ètò ń fìmọ̀ kún mọ̀. national sport lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ èkó ni mo ti wáyé báyìí mo ti gbọ́ pé wọ́n pé wọ́n á pàdé mi níbí hmm. so àwọn náà tún lọ kẹ́kọ̀ọ́ sí ni hmm. so gbogbo àwọn state kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ́ irú àwọn ilẹ̀ northern part of Nigeria eastern gbogbo àwọn ọmọ tó wá kẹ́kọ̀ọ́ mẹ́ta jọ pàdé they hmm. sponsored by their government. ẹ̀yin nìkan lẹ sponsor àpò yín lẹ irú wo làwọn fi ṣorí táwọn ò fi ṣorí. ó dà ẹ jẹ́ n sọ ilé ìgbàǹgbà kó mọ̀ ní pé a mọ̀ pé ẹ sọ ṣẹ́rẹ́ àwọn ọmọ tán bá jàjà ṣe pé àwọn àtòbí àti kóòtì náà jọ rúnpárúnsẹ̀ tán fi dókè bọ́n bá sáré fún nàìjíríà ìmọ̀jà blame wọn ìjọba ńlá ti kó kán kọ́wọ́ tì wọ́n lẹ́yìn a kàn ń sọ pé eléyìí ò play fún wa kò play fún wa gbà tó nírànlọ́wọ́ ṣàgbìyànjú àti gbé wọn dìde kọ́ ló ń sànú wa. hello ta ni bẹ́ńbẹ̀ mú kí yín ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ hello. hello mú kí yín ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ mr gallo. ẹ káàárọ̀ sà. àdìgbò sà. bàbá ẹ kú ojúmọ́ sà. ọ̀sùn ló sọ̀rọ̀. bàbá o ẹ káàárọ̀. pẹ̀lú táwọn agboolé tẹ́ ń wò yẹn àwọn ọmọ wa ń bẹ. yorùbá fún yín àwọn ọmọ wa làgboolé àtọ̀sí yẹn eighty three wà lọ́jọ́ tó pè mí wọ́n ní ọmọ mi tó lọ sí ìdènì kan pé ó ti blọka sí ìdí wọ́n pè mí pé àwọn ọmọ mi ọmọ àwọn fáwọn fẹ́ kó máa tún ìtẹ́jú wọn. Hmm ẹsẹ̀kẹsẹ̀ ọjọ́ kẹta ni mo sẹ́ndì gbogbo ẹ̀rí tí owó tó máa lò sẹ́ndẹ̀ sí i lóòtọ́ hmm. ó ṣe ń káàkiri títí hmm. òdìgbọ̀n ti ń débẹ̀. Hmm. so àwọn ọmọ wà lágbolé ta wà yàgò fọlọ́gbọ́ra ní àdúgbò tí kọ́ ló àwọn ọmọ wà ń bẹ̀. ọmọ bíi kì í fẹ́ẹ̀ wọ́n wà ní agbolé ẹ bá lè rí wọn ṣàjọ tó ṣe ń gbà pé fọlọ́ àtìlẹ́yìn amúkùn wà jẹ́ nǹkan lára wọn. ọmọ wà lágbolé kò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun bá ẹ ṣeun bá mi ò ní fi yín sàbátì ẹ ṣeun gan. ẹ ti gbọ́ nǹkan tí àwọn náà sọ àwọn náà tún ní ọmọ tó jẹ́ àgbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ogbóhun tó fẹ́ làwọn fún un àwọn òbí tó bá kù díẹ̀ káàtó náà ọlọ́run mọ̀ ran aláàánú tí ó gbé ẹrù wọn yóò mọ̀ ran sí wọn coach ẹ bá ń yọ̀ǹda nọ́mbà yín ká tó mọ̀ yọ̀ǹda ẹ̀yin àti àwọn ògo tẹ kó wa nọ́mbà yín. nọ́mbà mi ni zero seven zero. ẹ mọ̀ rush mo ń gbọ́ yín sà. seven zero seven zero. okay. three three. Hmm. eight five two two zero three. lẹ́ẹ̀kan sí. zero seven zero. ok three three eight five two two zero three. ṣé tá a bá pè iṣẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ àbí pa. èmi náà máa gbé. kò tí ì sí pa kò ní bàjẹ́. <laughs> gbogbo n tá à ń ṣe ẹ̀dákùnkẹ́ tó wá sórí ètò ìjẹ́ àtúnkẹ́ kẹ́ mú wọ́n náírà wá. rárá o ọ̀fẹ́ ọ̀fẹ́ ni o. o ti tan mo ti yan tí àmìlágbà lọ mo ti yan tí mo fẹ́ yọ. kò dìgbà tá a bá tó ní pé ẹ ṣe lè ẹ ṣe lè àwa náà ẹja mọ fi àyè lẹ̀ láti mọ̀ ṣe àwárí àwọn ògo tí ń bẹ lẹ́sẹ̀ kúkọ́ ọmọ tiwa náà yóò gòkè. mo wá kí olóòtú ètò Adéolú Gbóyèga wọn ni a kì í yẹn torí àwọn ntọ́ba ní a tẹ̀sí náà là á tẹ̀sí wọ́n ní ká mọ̀ gbìyànjú grassroot sẹ́ẹ̀ ibẹ̀ ni ká ti mọ̀ jẹ ká ti mọ̀ mu bàbá ti wá rí ògo kan tó dá ń sórí gbogbo wákàtí kan lórí ètò ẹ̀yin lẹ́ni kìí ṣàwà àti dáàsì yín báyìí kò ní bàjẹ́ ẹjá mọ̀ yọ̀ǹda yín àtúmọ̀ nípàdé ayọ̀. ẹjá mọ̀ bẹ́tò lọ ẹjá mọ̀ láǹfààní àti mọ̀ pé ọ̀gbẹ́ni Abdulmajid wọlé ọ̀gbẹ́ni Abdulmajid Sulaiman. àjọ sọ ni tá a bá ń sọ nípa ọ̀rọ̀ tilẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn bí nǹkan tó ṣe ń lọ ń bẹ̀ láàrin ìṣẹ́jú péréte bákan náà a sáré gbẹnu sí i a ti yọ̀ǹda àwọn ilé ọ̀dànà ó wá ku àwa ara wa báyìí àwa ara wa tiwantiwa gangan ibo ni Chelsea bá nǹkan dé ọ̀rọ̀ nípa Moses Kasedo kí ló ń ṣẹlẹ̀ WhatsApp ó yá mi ò ní fi yẹ́sà wá tì Enoch Mark Juola àgbà àwọn náà wọ́n mọ̀ ń sá eré orí ọ̀dàn àmọ́ wọ́n fẹ́ mọ̀ ń sá lọ́jọ́ tí nǹkan bá fẹ́ ṣe bákan irú ọjọ́ òjò báyìí ká sáré bíìtì òjò yẹn ká tó débi iṣẹ́ kó tó máa rọ̀ mo kì í yẹn kú ojúmọ́ ọ̀gbẹ́ni abdulmajid sulaiman salaam aleykum afa. wa aleykum salaam amtulayi abakatu mo kí gbogbo èèyàn ara lé mo kí atọ́kùn ẹ kúṣẹ́ látàárọ̀. bami kò ní bàjẹ́ sálàáfíà lẹ wa. àlàáfíà mo wá sa. ó yá pàápàá ọ̀rọ̀ nípa moses kaselu wọ́n ti step up lórí ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ah, tí wàhálà bá ti pọ̀ jù náà ẹ̀mí ẹ̀mí wọ́n ní ẹ̀mí ìfẹ́ pẹ́ bọ́ díẹ̀ ó ti wàhálà ti pọ̀ jù kán lọ fún ah, kan lọ fún agbárin gbùngbùn míì tó yẹ pé ó náà mú yanyan bọ̀ ó lè má mú yanyan tó o hmm. arákùnrin tá à ń sọ yìí náà ó lè jẹ́ pé tá a bá gbé náà ó máa ó máa ní bẹ́ẹ̀ ni hmm. látijọ́ iná kan wẹ́ lómi àtìgbà tó ti ń sọ̀rọ̀ rẹ̀ pa ẹ̀ tó ti pé kò fẹ́ bọ́ sí i lọ́yẹ̀ kan ti máa múra sílẹ̀ pé àbá méjì lọ́rọ̀ hmm. pé ó lè má jẹ́ pé a máa rí arákùnrin gbé kán gbé láti yìí mi ò ìgbà tí wọ́n tẹ̀ ti ba ọjà jẹ́ ẹni tí ó tó seventy tán ta one oh five hmm. òun náà ló fẹ́ fa evect lórí bí wọ́n ṣe fẹ́ gbọ́mọ̀ èmi náà tún fẹ́ gba ikọ̀ brighton mọ̀ pé tẹ́ẹ̀ bá farakùnrin ilẹ̀ lè má wúlò fún wọn ní next season torí ó ti gba personal agreement ó ti wọ̀ láàrin àti látara ikọ̀ tá à ń sọ yìí

kò jẹ́ nǹkan tó special lọ́dọ̀ tèmi. ok torí àwọn ikọ̀ pa Paris Saint-Germain yìí àwọn náà ti fọwọ́ ara wọn fa wàhálà tán dá síra wọn lọ́rùn hmm. tó ti gbé gbogbo tó ti gbé gbogbo àṣẹ lé lọ́wọ́ ọmọ ekeré sẹ̀mọ̀ ẹni tó ó tẹ̀ tún lẹ́nu kó tó pé ó máa ń feel proud ó máa ń ní kínní. ìgbéraga wà ń bẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ni tó fẹ́ máa pàṣẹ fún wọn hmm. àti ìgbà tó ti ní pé wọ́n fẹ́ fi sílẹ̀ láti ìgbà yìí lóyè kan ti jẹ́ kó máa pẹ̀ síbẹ̀síbẹ̀ náà kó má sí bẹ́ẹ̀ wọ́n máa gba PSG eh, Paris League wọ́n máa gba hmm. so kó lọ sí Madrid náà kó lọ bọ̀ nǹkan tó mi fẹ́ sọ fún arákùnrin ni pé tó bá dé Madrid kò sí àyè rádaràda fún gba àwọn nǹkan tó ń ṣe mẹ́ kò sí mẹ́ kò sí mẹ́ tó láwọn ọ̀gá ọ̀gá àwọn ọ̀gá ọ̀gá tán lẹ́nu bẹ̀ dáadáa wọ́n wà nínú bẹ́ẹ̀ ni sá. ọ̀ya ní wá yín tì ti ń gbọ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al owó tó tó two hundred million euros náà fẹ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain kán lè bá gbé Kylian Mbappé Mbappe níwòye yín ṣé Kylian Mbappe lè lọ sínú kan ti Al ọ̀ kó lọ sínú kan ti Real Madrid. níwòye tèmi Kylian Mbappe kò lè lọ sínú kan Al Hilal torí pé ó ní àfojúsùn gan ní Europe ó fẹ́ gba ìrẹ́bà Champions League ó dẹ̀ tún ní àfojúsùn àti gba Ballon d'Or èmi ò rí gẹ́gẹ́ ọjọ́ orí tún wà ní ṣáìdẹ̀ hmm. èmi ò rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan tó lè lọ sínú kàlí lára àti lára bẹ́ẹ̀ ni. lọ́wọ́ yìí ẹ̀yẹ̀ yóò mi mi fẹ́ rí i ẹ bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ kò ní bàjẹ́. zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one àwọn ojú òpó yẹn nìyẹn o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ. ẹ jásáré gbẹnu sí samuel mtiti samuel mtiti agbábọ́ọ̀lù kan ti barcelona tó lọ sínú kan ti tóun náà láǹfààní láti lọ sínú kan ti lille nínú ìdíje ti french league hàn lọ́hùn ó ti kú òní kan ti barcelona free agent ló bá lọ ẹ fi ẹ bó ṣe lọ ẹ náà ó dáa torí arákùnrin náà àbí sáà méjì sísìn àfi bẹ́ẹ̀ rí mọ́ nínú nǹkan ẹ wọ́n wọn ò fẹ́ mọ́ àwọn dẹ̀ ní ẹni tí àwọn àgbà sọ pé ẹni tí àfẹ́ nílùú tó ń dá yín ta ló máa gbé hmm. kó máa jẹ́ tàwọn àgbà hmm. so inú kan tó lọ yìí ìgbà tó jẹ́ ó máa ṣe ẹ̀mí ẹ̀mí gẹ́gẹ́ mi tó máa ṣe dáadáa ń bẹ̀ ìgbà tó ti kúrò nínú ikọ̀ Barcelona hmm. tó ti lọ sínú ikọ̀ tán ti fẹ́ mú dẹ̀ mọ̀ pé àwọn yẹn wọ́n fọwọ́ sí náà ni ó ṣe àdàpọ̀ mọ́ wọn bọ̀ nǹkan kan máa wà tó máa jẹ́ bẹ́ẹ̀ torí pé kò fi bẹ́ẹ̀ gbá bọ̀ déédéé mọ́ hmm. ó lè fẹ́ ní ìṣòro díẹ̀ tó máa fẹ́ kọjú nínú ikọ̀ lílì tẹ́lẹ̀ ní ó darapọ̀ mọ́ yìí. Hmm. ó lè fẹ́ jẹ́ ìṣòro díẹ̀ tí wọ́n kojú ń bẹ̀ kò ní bàjẹ́ ẹ já mọ̀ lọ fún tòní zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one àwọn ojú òpó yẹn nìyẹn ká tó mọ̀ lọ yàwó Thomas Partey agbábọ́ọ̀lù kan ti Arsenal Mikel Arteta ti sọ̀rọ̀ ó ní lọ́wọ́ yìí ó sì wà pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ mọ̀ pé à ń gbọ́ fònìfònì bí kébí fẹ́ rà ó ní ṣùgbọ́n lọ́wọ́ yìí náà kò sí nǹkan kan tó jọ Thomas Partey àwọn sì jọ wà lásánà ni. lórí ọ̀rọ̀ Thomas Partey yẹn èmi ò rí i pé ikọ̀ Arsenal kò yẹ kán lè tà tó arákùnrin yẹn gbìyànjú gan tí wàá rí pé bọ́ọ̀lù ṣe kọ́ pọ́wọ́ wọn máa já sí ní last season. Hmm. lórí ọ̀rọ̀ Thomas Partey náà sì kábàtún wo ogun náà oògùn náà tó ẹni tó mú yányán ni. ok uh so èmi ò tí ì bá ṣe ìfarapa tó ń dá láàmú mi ò rí nǹkan tó fẹ́ ta arákùnrin yìí sí tó ń hmm. ṣe dáadáa tí ìbá ah. ṣe ti injury bẹ́ẹ̀ni kò sí nǹkan kan tó ní pé kán tà ó sì ń ṣe dáadáa kò ní bàjẹ́ zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one àwọn ojú òpó nìyẹn o zero seven zero four seven zero zero zero nine one one tàbí zero eight one two one one seven one nine one one ló mú kí yín ẹ kú ojú mẹ́ káàárọ̀ ẹ kú ojú mẹ́ káàárọ̀ sá mò ń gbọ́ yín ìpápàpá. ẹ lọ ẹ kó ojúmọ́ ẹ káàárọ̀. àkójúmọ́ atọ́kùn. ẹ ṣeun bàmí o kọ́ yín bọ́lẹ̀ sí ń pè mí. ẹ̀rọ amọ̀ àtàlàkì. láti bọ́lẹ̀ pé. láti alákíá. mo ń gbọ́ yín sà. sọ lórí ọ̀rọ̀ kìlà yìí pè. ok. kò sí ìkọ́tọ́ bẹ́ẹ̀ lọ ní sáfì for now torí hmm. yọ̀ǹkì àdé ni. Hmm. ó sì pé àwọn èròǹgbà tó pọ̀ dáadáa àfojúsùn tó mú yán dáadáa ní Europe ìdúró tó náà ṣe ẹ̀yà ìwà fọ̀ náà. ó dà ó dà so yà máa mo ti rí i pé ó ti lè ṣe dáadáa. ó dà kò ní bàjẹ́ ẹ ṣeun gan bàmí tó bá di aago mẹ́wàá alẹ́ òní gbẹ̀rẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United wọ́n jọmọ́ wọ làkàdé ọ̀gbẹ́ni Abdulmajid Man U àti Arsenal lálẹ́ òní kílẹ̀ fi wò òótọ́ ni pé club friends àmọ́ nínú eré náà láti máa mọ òótọ́ ọ̀rọ̀ nǹkan bọ́ọ̀ tún gbogbo máa lágbára ni tábàdẹ̀ wò fún elima tí ikọ̀ Arsenal ń gbá kò fi bẹ́ẹ̀ ní kìmí lóòótọ́ ó lè jáwé MLS star tán náà five zero a lè fi sọ wípé wọ́n máa ná ikọ̀ Manchester United tó hmm. jẹ́ pé one zero two làwọn náà àtàbálò ó máa ó máa le dáadáa hmm. ó máa tó máa kọ ọmọlẹ̀ fún àwọn ọmọ aláǹfààní àti ilé àìmí pé tí ikọ̀ um, ikọ̀ Arsenal kò bá hmm. borí ó ṣeéṣe kó kú sí ọ̀mì. ta lẹ́yìn tẹ̀lé. ikọ̀ Arsenal mo tẹ̀lé. ó ti tán bọ̀ Chelsea lẹ́yìn. Eh, Chelsea lọ́dọ̀ lájọ wa ẹni sùúrù ẹni sùúrù Chelsea lẹ́yìn no trophy àbí àmú ah, láàmú nígbàgbọ́ pé ikọ̀ Arsenal tá a sọ yìí náà hmm. gba trọ́bì ike omi náà ni ikọ̀ Manchester United gbà <laughs> nínú season tó lọ yìí so ikọ̀ gbogbo wọn náà yasin ìgangan náà ni wọn. ó ti yé mi kò ní bàjẹ́ ẹ jámọ̀ lọ fún tòní oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe Adéolú Gbóyèga BBR ló jẹ́ olóòtú fún ètò yìí Olúṣọlá Àlàbí ìjọba sport ló kọ tèmi jẹ́ lẹ́yìn ètò zero eight one four zero six three four two double six zero eight one four zero six three four two double six ẹjẹ́ àṣẹ wíkẹ́ndì jẹ́jẹ́ o àá tún láǹfààní àti pàdé tó bá di ọjọ́ ajé Monday bye for now ó dàbọ̀.